Ẹ káàsán ọ̀ma, ẹ káàsán ọ̀sà, orúkọ mi ní Dàbílì Adébáyọ̀ Ọláyínká. Ẹ káàbọ̀ sórí ètò wa àwa ní ọmọ Yorùbá, ọmọ Yorùbá ọmọlúwa. Ọmọlúwa bí? Ọmọlúwa bí? This simply means good afternoon ma, good afternoon sir. Welcome to our program. Listen and be blessed. Amen. Muita força. As king of all, king of the air, the land, the sea, the one above all. The God is you. ọmọ Olúwatósìn o ọmọ Àṣàkẹ́ ọmọ bíbí ìlúlé ìfẹ́ ọmọ ẹni tí a fẹ́ ọmọ ẹni tí a fẹ́ gbogbo ìdílé Jésè àkìkìtàn àìkìtàn arọmọ oníṣẹ́ gbọ́ ìyàtí kábíyèsí o. being paid, respect, money, and women. Everything is so important. But every tradition, there's a bad side. And in this one, when the king dies, whether or not the horseman is dead he has to be buried with the king at Ile-Ife so at this time the horseman sat and thought to himself why must it be this way why do I have to be buried with him can the tradition change but I don't want to die so due to fear and anger he came up with a glorious decision he shall make this plan as a ife on the day of the burial. He walked, scoped the area. He found his point of escape and took his plan into the action. It was stopped. Tòmùlùmí ìyá òkèrè ìkútẹ̀wọ̀ pápá ńlá pápá pupa pupa àrẹ òmìdánwò lọ́mọ léńjẹléńjẹ ìfẹ́ dánwò olókìkí tó bá bẹ lórí igi ilẹ̀ ló wò sí èmi àwọn àjòyè yìí ni àjòyè mo pàṣẹ fún ọ kí ẹsẹ̀ kọ́ dànù kí gbogbo nǹkan tí oníláyé yìí kò wọlé ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ó di dandan kó olórí nǹkan tẹ́nìkan ò rí rí fún ẹ aṣẹ́gun. And he was caused by the high priest. And as the story goes, from that day on, the tradition was put an end to by the Yoruba people. Ẹ ṣé history of Yoruba is very long due to their vibrant and colorful festivals known as the masquerades, the drumming, the dancing. The Yoruba people worship the Ife and believe in supernatural deities. Ẹ ṣé